soon on Yoruba Play. Ẹ tún shout hallelujah. Hallelujah. Shout hallelujah. Ṣé àwọn ọmọ yìí ò yọ yín lẹ́nu? Àti pé ṣé ìfúnra iṣẹ́ kọjá yìí? Irú èmi ò lè fi hàn lẹ̀ sílé kó máa dọ̀kà láàmú gbòòrò. Ò ní pọ̀yàn kàn. Ọmọ yẹn. Ó ti rá ọmọ rẹ̀ àti ṣìkánì ẹ bàbá ọkọ mi. ọkọ yín ti pè yín láti kàn án làwọn fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbé kọ́. ẹ kí ló dé tí wọn bá pèsè orí fóònù tèmi. ìmọ̀ wọn náà wọ́n pè é bẹ́ẹ̀ gbé. Hello, sugar. So ah. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí àti ta inú compound gbogbo ẹ̀ lẹ́ máa ń rí. ẹbí máa ń ní tọ́rìn lẹ́fi mí ṣe gate to compound wait làwà náà ni mò ń ṣe é pọ̀. èmi náà wá tá à ń ṣètò àwọn tí fáwọn olóòkan ayọ̀nà mọ́tọ́rùn mi làwọn ò lè jà roko ẹni tá a bá ti bá bẹ Ọ̀rúnmìlà t'Ọ̀rúnmìlà belédùmarè fún tí ò bá ti fore san fún àmọ́ fi kún fún un. kò bójú mu ẹ̀yin àtàbúrò ọkọ yín. èmi ti ṣe tọ́ni náà sọ. This time mo bọ̀ lé mi. Ẹ ṣe rí Emde Congo. Ókè lẹ́gbẹ̀ẹ́ Tunisia. Níwájú Benin Republic. O gẹ̀ tẹ̀. Ó dáa náà tí ká pa kó má tiẹ̀ wálé mọ́. Ilé bá mi yé mi, màdélé mi o, màdélé àjò dàbí wulé, màdélé mi o. Irọ́ lẹ́lẹ́gàn ń pa màdélé. Negro to stop. Níbo lẹ sọ pé ẹ lọ? ó mọ ọ̀run èkìtì oríṣi náà tó bá ti dé tó bá gbé adólùgbà wọlé ni àbí tó bá gbé àkúrẹ́ ni bọ̀ ìkẹrẹ́ ni major place tó bá ti dé ìkẹrẹ́ wàá move lọ́wọ́ wàá lọ sí ìsẹ̀ tó bá ti dé sẹ̀ o lè stone throw just a stone throw kójú òkú báyìí wàá land sí ọ̀run èkìtì. Yoruba Play, powered by NollyWorldTV.com.